Samuel Owóyẹmí lórúkọ tèmi ìgbìmọ̀ tó ń rí sí líìgì àwọn obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà nwfl ni wọ́n ti gbóríyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù edo queens látàrí bí wọ́n ṣe pèlè kété sí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semifinal níbi ìdíje ilẹ̀ adúláwọ̀ wafubi caf women's champions league èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin edo queens ni wọ́n fi ẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù kan ní ilẹ̀ adúláwọ̀ lélẹ̀ pẹ̀lú àmì ẹyọ kan sí òdo ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ joy jerry ní abala kejì ìfẹsẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ náà bákan náà ni wọ́n sọ di mímọ̀ nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ wọ̀nyí wípé àṣeyọrí yìí ló ti mú kí ikọ̀ agbábọ́ọ̀lù Edo Queens ṣe àṣeyọrí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta èyí tí wọ́n gbá nínú ìsọ̀rísọ̀rí èyí tí wọ́n wà ẹni tí ń ṣe alága fún ìgbìmọ̀ NWFL Nkechi Obi ló gbóríyìn fún àwọn agbábọ́ọ̀lù yìí látàrí bí wọ́n ṣe fi ìfarajìn hàn lórí pápá láti ṣe àṣeyọrí níbi ìdíje náà ó wá sọ di mímọ̀ lórúkọ ìgbìmọ̀ náà wípé àwọn wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí ikọ̀ agbábọ́ọ̀lù Edo Queens bí wọ́n ṣe dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semifinal àwọn sì mọ iyì wọn gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè Nàìjíríà ó wá sọ di mímọ̀ pé kí wọ́n máa fi àsìkò yìí tẹ̀síwájú pẹ̀lú ìwà àṣeyọrí èyí tí wọ́n ti ń bá bọ̀ látìgbà tí ìdíje náà ti bẹ̀rẹ̀ bí ẹ bá gbàgbé pé Edo Queens ni wọ́n yóò máa fi igagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Abidjan ní ìlú Côte d'Ivoire ní ọjọ́ ìṣẹ́gun ọ̀la ẹni tó jẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Israel Adesanya ni ó ti rí ìyà gbà lọ́wọ́ ẹni tí ń ṣe ojúgbà rẹ̀ tó wá láti orílẹ̀-èdè South Africa Dricus du Plessis látàrí bí òun náà ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ìdáàbòbò fún gbàǹtẹ́ ìjà UFC middleweight title rẹ̀ ní ọjọ́ àìkú Sunday àná ní ìpele ìkẹrin ni ó ti fi ìyà Israel Adesanya láti rí pé òun lọlé pẹ̀lú bàǹtẹ́ náà nínú ibi tí ìjà náà ti wáyé ni a ti rí ẹni tí ń ṣe Driculusis yìí ló ti ṣe dáadáa nígbà tí ó kojú Israel Adesanya bákan náà ló ṣe àṣeyọrí láti fi lélẹ̀ wípé àṣeyọrí eléyìí ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá irú rẹ̀ látìgbà tí ó ti ń bábọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí ó ti fi gagbága pẹ̀lú bí ẹ kò bá gbàgbé ó ti kọ́kọ́ na Sean Strickland nínú oṣù kínní oṣù tí a wà yìí níbi àti ìfẹsẹ̀wọnsẹ̀ ìfigagbága náà parí ó sọ ọ́ di mímọ̀ wípé òun wá sí báyìí láti wá gba pàǹtẹ́ náà lọ sí ilé ni ó wá wá sọ di mímọ̀ wípé inú òun sì dùn bí òun ṣe ṣe àṣeyọrí kò ju ikọ̀ ẹni tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ ìyẹn Israel Adesanya Du Plessis yìí ni ó sọ di mímọ̀ sí iwájú wípé àṣeyọrí yìí ni ó wà fún orílẹ̀-èdè wọn nígbà tí Adesanya yóò sọ̀rọ̀ ó ní ó dùn púpọ̀ jọjọ bí òun ṣe pàdánù sí ọwọ́ Du yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn èèyàn tí àwọn èèyàn fi ojú sọ́nà fún láti ṣe àṣeyọrí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà john mikel obi ló ti gbé oríyìn fún agbábọ́ọ̀lù ọwọ́ iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city erling haaland látàrí bó ṣe ṣe dáadáa ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ní ọjọ́ àìkú Sunday àná Erling Haaland ló kọ́kọ́ gbá góòlù alákọ̀ọ́kọ́ wọlé kí akẹgbẹ́ rẹ̀ tó gbá góòlù ẹlẹ́ẹ̀kejì wọlé láti pé wọ́n ṣe àṣeyọrí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea John Michael Obi ẹni tó sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan ló ti ṣàpèjúwe Erling Haaland gẹ́gẹ́ bí àtàmátàsọ̀wọ́ wájú tó ní ìrírí púpọ̀ níbi ìdíje líìgì FPL Didier Drogba ni ó ṣe bẹ́ẹ̀ ó fi ṣe àpèjúwe rẹ̀ pé ó dàbí Didier Drogba àwọn èèyàn tí wọ́n máa ń rí àǹfààní púpọ̀ tí wọ́n sì máa ń ṣe àmúlò rẹ̀ dáadáa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n bá láǹfààní láti kópa níbẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ sí iwájú wípé agbábọ́ọ̀lù yìí pẹ̀lú ìrírí tó ti ní òun nígbàgbọ́ pé agbábọ́ọ̀lù yìí yóò ṣe dáadáa gẹ́gẹ́ bí ó ti ṣe bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli Anthony Conte ló ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà látàrí bó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ níbi ìdíje líìgì Italian Serie A pẹ̀lú ìyà àmì mẹ́ta sí òdo lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Alex Verona Conte ni ó gúnlẹ̀ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Serie A ìyẹn Napoli lẹ́yìn tí wọ́n kọ̀ láti ṣe àṣeyọrí ní sáà tó kọjá tí wọ́n sì parí sí ipò kẹwàá ẹni tó fi ìgbà jẹ́ akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tó tọwọ́ bọ ìwé àdéhùn mẹ́ta nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ni ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli báyìí gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ lẹ́yìn ìfigagbága ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó sọ di mímọ̀ pé òun tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn àwọn ti mọ ibi tí àwọn kù sí nípa ti ibi tí ìyà gbà jẹ wọ́n ibi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó wá sọ di mímọ̀ pé òun wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli láti mú wọn dé ìpele gíga ni kí wọ́n má wo bí òun ṣe bẹ̀rẹ̀ ẹni tí ń ṣe akọ́dùmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Enzo Maresca ló ti sọ ọ́ di mímọ̀ ní gbangba wálé àmúpa àwọn agbábọ́ọ̀lù kan lọ́sìmọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tí wọn yóò sì máa kúrò ní sáà tí a wọ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe sọ ọ́ di mímọ̀ pé ọjọ́ méjìlá ló kù níbi ọjà káràkátà àwọn agbábọ́ọ̀lù Maresca wá sọ ọ́ di mímọ̀ pé òun ṣì ń wòye láti mú àdínkù bá àwọn agbábọ́ọ̀lù wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea àwòyèwòye ló ṣe lò lórí agbábọ́ọ̀lù Ryan Sterling àti àwọn mìíràn mìíràn ní ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wípé wọn yóò kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà lẹ́yìn tí ìpinnu yìí wáyé ní ọ̀kan lára aṣojú eh, um, Sterling sọ di mímọ̀ wípé ó ti yàn dáadáa báyìí bí ọjọ́ iwájú Raheem Sterling ṣe máa rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea bí ẹ kò bá gbàgbé pé àwọn agbábọ́ọ̀lù Ben Chilwell Trevor Chalobah Amado Broja Gani Chukwuemeka ni wọ́n ti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea sẹ́yìn Maresca ló wá sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé gbogbo àwọn agbábọ́ọ̀lù díẹ̀ tó sì kù báyìí ni àwọn sì ń wá bí àwọn ṣe máa lé wọn kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea bí ó ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ àlójòpó ìkànnì amánidọ́rẹ̀ wa Facebook gbàgede ìmọ̀ òtàláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá kò ní jù báyìí lọ Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá náà sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa làwọn máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wa o ire o ire kàbìtì.